أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت ń pẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ أولو àti ìgẹ̀ fún aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábi ní àtàwọn aráàlẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn tó ti sẹ́láìsì àtàwọn tó wà láyé ọlọ́run ọba à ń bẹ̀ mọ́tà wa pẹ̀lú àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin olùgbọ́ wa lọ́kùnrin lóbìnrin ọlọ́run assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ya yẹn ẹ̀dùn ní wàlú nàmúrà àfonífojì Mínà àbí Mùsálífà sí àràfà ni òun nu haram lọ wà olùwà inú haram ibẹ̀ wà so ẹ̀dùn bẹ́ẹ̀ ìjọba àdùn ka yẹn kẹ́ẹ̀dùn bẹ́ẹ̀ kẹ́ẹ̀dùn kírun zoro àti asùn papọ̀ ẹ̀kìn jẹ́mú tẹ̀kùdìrì ó di gbalada one hundred thousand zákìrún ní haram ládàá rẹ̀ wọ́n rẹ̀ àyíwá lè kírun ní àràfà ó ti kó nu haram ó bí wa tó wá dé ní namura wá bí namura kálí bí dúró kírun máa fi nílá kan wà mẹ́ máa fi yẹn bí tù tẹ́ẹ̀dẹ̀ wà nù wá bí namura wà ń tẹ́ẹ̀dẹ̀ wà nù àràfà wọ́n lè fi àmì síbẹ̀ wọ́n fi glam síbẹ̀ tí yẹn ti gbàgbé eléyìí ó bọ́ sínú àràfà o eléyìí wà nù wá bí namura àwọn tó wá kírun lẹ́yìn yẹn ní wọ́n á ti gbàgbé kírun àmọ́ ládàá ti wọ́n á ti sẹ́wọ̀n nù ẹni tẹ́ kí oníwájú yẹn tẹ́ wà níwájú nọ́mọ́ra ẹ̀ wọ́n lọ́dà sí one hundred thousand odi ọlọ́fà alábìsílẹ̀ àti fi máa ti zúrò àti àtìpapọ̀ níbẹ̀ odi ọlọ́fà wọn wà láràfà òun ní kó láràfà mọ́ odi wa ẹ fi zúrò àti àtìpapọ̀ bẹ̀rẹ̀ ká bí bíbí jẹ́mu tẹ̀kùdìmù wọn pè kọ́sọ́rán ọ̀jẹ́mọ̀ àn ẹ kó mẹ́rin ẹ wo alábìsílẹ̀ ọlọ́fà bá tẹ̀lé bìlẹ̀ tẹ̀lé kálíbà àgbàládé àgbà pé ṣáǹsì tó pẹ́lú mi bàbá sí àti ìdíkẹ́ ìkàdé lọ láyé rẹ̀ ni àníbi tí wa mọ́bí bọ́ àti ọba yín ní àràfà àníbi tí wa ní kí ó ásọ mọ́bí dàrà sẹ́ẹ̀kọ́ àràfà ẹ̀ sínú haram ó ti wá mú wa ní mùsùlẹ́lifà ó lè tẹ́ ẹ́ lè ti jà gbọ́ kalẹ̀ alẹ́ kankan wọ́n yẹra bá lè ẹ̀ ti wá mú wa ní mùsùlẹ́lifà kẹ́lẹ́bà wọn ní haram kẹ́lẹ́bà àgbàládé àwọn ọ̀rẹ́ ta ọ̀gbọ̀n mi ẹ̀ wá kí mọ́bí bàtí ṣe ẹ̀ ẹ̀ mọ́bí náà ni mọ́bíbá yìí ní àràfá ó di wa mọ́bíbá yìí ní àràfá tó ló kẹ́kẹ́ lu ọ̀sán àtòru ní àràfá ọ̀sán lẹ́jọ́ àmì ẹ̀yẹ̀dì kóòlù náà báyìí mbẹ̀ ẹ̀ àti amúkúkó mbẹ̀ ẹ̀mí kí mọ́bí mbẹ̀ ẹ̀mí kí sáà mbẹ̀ ẹ̀ wà nínú zẹ́lífà ẹ̀ wà kí mọ́bí bàtì ìṣá bí wà jẹ́ jẹ́mú ókìrì tààfẹ́ àwọn ẹ̀jẹ̀ kí jẹ́mú tẹ̀lé ìrẹ́jọ kẹlẹgbà gbalada wọn ọlọ́kùn bá sàrẹ́ jùlọ sàrẹ́ àbáyé ní ìfẹ́ àkókò jù sílé ìlú ẹ̀ka máa rántí lọ́dọọdún ìjọba ẹ̀ka máa rántí lóyè ó ní ìwà àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo ìgbà a máa rántí ẹ̀mí sẹ́lẹ̀ gbogbo àti láàdà àti kúlẹ̀ láàdà in every action wa ń gbèsè ayọ̀ a máa rántí ẹ̀mí sẹ́lẹ̀ ọlọ́kùn bá sàrẹ́ jùlọ sàrẹ́ ọlọ́ọ̀lá ọlọ́ọ̀kùn ìyẹn wọn àti tàwáfù jẹ́ tàwáfù jẹ́ hajj gan-an ló bá kó nínú ìlà mọ́ ìyàbá ó fi tàwáfù ìfádà obìnrin tó bá tó wá fi yún tó bá rí nǹkan oṣù ẹ̀ bí àmọ́ obìnrin ò lè fi nǹkan oṣù ṣe tàwáfù obìnrin ò lè fi nǹkan oṣù ṣe tàwáfù tó bá rí nǹkan oṣù ẹ̀ kò ní ń dúró máa yóò lọ bí abẹ́ka yìí àmọ́kùnrin inú wájú ìgbésẹ̀ hajj ní kóhùn ti tàwáfù ìgbọ̀dá tawaafu gbàgìrì àdàbí sọ̀rọ̀ sẹ́lẹ̀m ó ti bá wọn mọ́kà níjà kan fi jẹ̀rẹ̀ ní tawaafu ẹgbẹ́ kó mọ́kà ní ti parí ní tawaafu àmọ́ obìnrin kì í ṣe wádìí tó yẹ tó yí wádìí tó tawaafu tó ní ìdíyẹ̀ wọn àìsí pẹ̀lú ẹ̀gbìnlá ó ti yé wa ní tawaafu yóò mà ó ti àdìsí wọn bẹ́ẹ̀ kà fún wa yìí kọ́rọ̀ mi yé wa gbogbo ìgbà yìí kí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún ọ orí báàbù ìlà àdọ́ àbọ̀ mọ́ra àti bára àti باب shiri ba shi يبقى في yaba sun ce ba ba su tsara an حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن عبد الرحمن بن قاسم عن أبي عن عائشة رضي الله عنها ما مواعيد عائشة رضي الله عنها قالت إن صفية بن حيي صفية بنت حيي أم بن حيي زوج النبي صلى الله عليه وسلم أم المؤمنين inú àwọn ìyàwó àdìgbò رضي الله rẹ́bí حافظ ọ̀nà ààbọ̀ ó ti ayọ̀ فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم مثلا صفية ما تريد كوتوي إلى عائشة رضي الله عنها إما صفية صفية ما تريد كوتوي فقال أها بكتنا إيه هذه الشيعة دا yàrá ìtura yìí pé tí ì ṣe tọ́wápò lè fàdà ní ìdáwà góòlù ó lè tú láti fa góòlù kò ṣe tọ́wápò lè fàdà sí ìwájú ọkùnrin àti ó ní wa yóò áàgbé bí ìparí nǹkan oṣù rẹ̀ nígbàtà ní mẹ́rin jọba àrùn lónìí tí ó ṣe àríwá ní àá dẹ́kẹ̀tì náà àyà tí ó dáwà yàrá ìtura yìí ṣe tọ́wápò lè ìfàdà قالوا إنا قد أفادنا àríwá ní wọ́n lè wá ó ti tọ́wápò lè قال إذا فلا إذا معه قد إذا قد عدوله which means tawadu wada kì í ṣe ọ̀ràn lórí obìnrin ọmọkùnrin jẹ ọ̀ràn yẹn lórí ẹ̀ obìnrin tó bá na lè ṣe ó dára yẹn náà hajj lọ́ba rẹ̀ bàjẹ́ àmọ́ dára àti fìdíà ó bí wà في شكرا لك وانت من سمع في السماء اصلا حدثنا ابو نعمان حدثنا حماد عن ايوب عن اكرم ان اهل المدينه سالوا ابن عباس رضي الله عنه عن امراه فاطافت ثم حافظ أمر مدينة بن فتوى لو عبد الله بن عباس رضي الله عنه عنهما لسه هو بيقول bá ṣe háìlọ̀ tọ́wọ́pù ìfádà kan ó wá rí hajjọ ọ̀kàrà lọ́kùn tẹ́ǹkì ìkùmọ́ta tẹ́ǹkì ìpàdé rẹ̀ ìkùmọ́ta kò ní kó ń dò kàrù náà náà kò sí kọ́ọ̀lùkà lọ́dọ̀ kọ́ọ̀lù bẹ́ẹ̀ wá ní ìwọ ìgbà abbas àní gbágbólò rẹ̀ mú káwá fi gbólò zéèdì lẹ̀ zéèdì ló mọ̀ pé ara òdòdó ni kó ló fi tọ̀wá kó ṣe kó أدوات منا زيد قال إذا قدمتم المدينة أنتم بعد مدينة فصلوا أجل ولا مدينة أو أطاعوا النبي سمو قولوا كذب الإسلام في دعوة عربي جريدة العرب إذا طاقة فتية في المدينة نقول ده بدأت دلالة على الإسلام في أوتي وعد wọ́n ti wá ní Madina ẹ̀dẹ̀rọ àwọn afáà yìí wọ́n yà wọ́n ti bìtọ̀ lówó ní àbúrò ọ̀sẹ̀ ìdìbò tó فسألوا فقدموا مدينة فسألوا هم المدينة وابين فكان في من سألوا أم سليمة بعد وابين هو وانجا ناني أم سليمة فذكرت حديث صفية هو عمو حديث صفية تاكتية في كم باري أيضا هل ستعافى في أيضا أودي يوم عمل قديم كدو راوى خالد وقتادة أن إكرمه إمام خالد رضي الله عنه إمام وعطاء وإكرامه أبي <clears throat> عبد الله بن عباس رضي الله عنه تعالى أبي وعطاء كريم أبي وعطاء أمي كريم ورقم بيقى تعالى رضي الله عنه ورقم الله تعالى كامل رضي أبي وعطاء ولو مجاف رأيه والله عبد الله تعالى سبنا سبتي قال إمام بخاري رحمه الله ردنا مسلم ردنا وحايد حدثنا طاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال رخص للحائض أن تذكر إذا أفادت وصلى صلى بالله بن عباس رضي الله عنهما في رخص وسجل الخجر العائد طبعا تنكوته إذا إن أن تنكر تقول دبي قلت لكم على الجلوة إذا أفادت لا تنكر يعني. طواف قال وسمعت ابن عمر يقول إنها لا تنصر ثم هو يقول بعد أن النبي صلى الله عليه وسلم رخص لهن قلنا قال وسمعت ابن عمر يقول مبغض عبد الله بن زبير إنها لا تنصر تزعل قلنا يقول ثم سمعت أولئك الله يقول بعد وأمجع فقالت يوم أن النبي صلى الله عليه وسلم راح طلاق الماء كان جاء مسلمين ورسوكم ماله تدعى ثم تتبرع تقول بآفة المسيحيين يكي وانت الله يلوم قريب قوم يجوا قول عبد الله بن عمر رضي الله عنه إنه وصعب بعدنا وصعب أبدا لي أمامنا وصعب بعدنا قول له في فتوى أنا إيه، يجي في طواف الوداع lórí ọgbọ́n pàdé ìdúrà ìlú papọ̀ mi ìdúrà ọkọ̀ tó wà rẹ̀ abẹ́mi àgbẹ̀rẹ̀ àgbà ti kọ̀tà wá kan káwá gbọ́ pé kò rí bẹ́ẹ̀ ọdún àdùnmọ́ alágídí agbègbè géèmù kẹ́lẹ́ agbègbè الرجاء عن الخطأ قبيلة كيف بات مستيك تبان وجوه تبان لمجوه تبان الصواب فأولاني أو تليس لنوه أنا قال لنا عبد الله بن عمر قال لنا إن سابق عبد الله يقول إنه صحابة

ما يقول ابو عطوه رسول الله من الذي اؤمن واحد والله تعالى اعلم نعم قال امام البخاري رحمه الله وان تعالى من في السؤال حدثنا عبد الله بن يوسف اخبرنا مالك عن ابي اسود محمد بن عبد الرحمن بن نفيس عن عروه بن زبير عن عيسى رضي الله عنها ثم رضا ما واتينا عائشة عندها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم أم يحدث الوداع أجاني كلام سنة لو في حاجة لا تسيان الحميري حاجة كتاني في البجاية ومنا من أهل بالأمرة إنه عامله وعلى جد يهرع عن الأمرة وطولي منا من أهل بالحجة والأمراء إنه أعراه وسكيرا وقم بين حاجة في ومن من أهل ربي حاج إنه على ضبط إخراج قولي إنه إقامين على ضبط التمتع على ضبط الكيران على ضبط الكنين صوت إفراد أما من أهل بالحج أو جمع الحج وعمره فلم يحل حتى كان يوم النهر سنة توسي تبدو يا عربي حج بتوسي قنبان تبدو يا حاج في عمره توسي كيراني àwọn ọ̀gbọ́n ara mi wọ́n rẹ̀ àfọ̀jọ́ ọdún àfọ̀jọ́ ọdún ọjọ́ ọdún ọjọ́ ọlẹ́yà nìyẹn àfọ̀jọ́ ọgbọ́n ara mi wọ́n rẹ̀ iṣẹ́ méje ló lè jù iṣẹ́ eh, hajj kiran àti ifrad wọ́n jọra wọn wọ́n sì lè jù èyí wọ́n jẹ́ ara mi rẹ̀ yóò labẹ́ka hajj mo fi hajj èyí wọ́n jẹ́ hajj aláwọ̀ àgbàfẹ́kà mọ̀rọ́dán wàhádẹ́n àwọn afáàtọ̀ oúnjẹ onílé tọmọtò òfin gbádùn aláwọ̀ àgbàfẹ́kà kí ni mọ̀rọ́dán umura ní kẹlẹ́fẹ́ ti jẹ òṣùwà parí umura rẹ ìmọ̀ tọmọtò rẹ lọ ìmọ̀ gbádùn rẹ lọ tó bá dúdú jẹ́ jọ tó àti àgbèsì hajj owó bọ́tọ̀ lẹ́sẹ̀ àmọ́ àwọn afáàtì àti àfáwọn ní ìfúráàdà àti kéèrà ni ẹgbẹ́ gbogbo ara mi ò ti bọ́ rẹ̀ kò bá àti òkùnkàn ló tó lọ sí àràfà ìjọ kejì àràfà ọjọ́ ọdún nìkan tó bọ́ rẹ̀ wọ́n lè máa change ara mi náà wọ́n máa wà mí wọ́n ti lọ súnmọ́yàwó wọn ìwọ́ tó ti tàmá tó ń tiẹ̀ olùsúnmọ́yàwó rẹ̀ fáadọ̀ sí ọ́ di ẹyin olùsúnmọ́yàwó rẹ̀ lè fi lọ́kọ̀ òun ló máa ń múra àti àjò pàpọ̀ lẹ́ẹ̀kan náà tàmá tó ń dà abdullahi bin abbas ọdún wọn òfin olùtú abdullahi dájú nítorí ọ̀rọ̀ ògùn abdullahi dájú jùlọ ó di yé wa kọ́nà fún àti ọ̀rọ̀ fún ọlọ́wà náà àti one thousand seven hundred fifty three لما صلى عصر يوم النفر بالأبطأ أما لو ضبط كتب قبلها أما لو ضبط صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته